ti parí lọ́lọ́ba. Bàbá mi bẹ̀rù mi ò bàbá, bá mi bẹ̀rù mi lórí. Ó ṣe dá mi dá bùkátà mi o, Jésù ọba iye alágbára. I welcome everybody. Ẹ ká lẹ́gbọ̀gbọ̀ ènìyàn. Má ṣe dá mi dá bùkátà. kí gbogbo ènìyàn pátápátá ẹ pé àwọn ènìyàn wọlé alẹ́ ìsọtẹ́lẹ̀ ti dé báyìí. gbogbo ènìyàn. Láìdé, àbí bàbá rẹ̀ lè bọ́ ọgbẹ́ ni. Tó ní ìyá tó lè bọ́ ọgbẹ́. kó gbé lu láàrin kọ́bọ̀ ọ̀rù díẹ̀. alágbàwí bẹlẹ́gbẹ̀ẹ́ rẹ gbélé lórí. ókè <laughs> ìyẹn dẹ̀ tó dáa. yóò ṣe ìyanu tábà ní yóò ṣe ìyanu ọ̀nà tí yóò gbalẹ̀ ni yóò mọ̀ bàbá yóò ṣe ìyanu. I welcome everybody. Bàbá bojú wo mi látòkè o, jẹ́kẹ́ mi ránú bá a. Láwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ wá bàbá kí wọ́n wá ṣe mí lógo. Bàbá bojú wo mi látòkè o jẹ́jẹ́ mi ránú bá. Màrúwá God bless you. Báwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ wá. Arẹwà you are welcome. Ṣé mi lógo? Tó bá lè pẹ́ kó tó ṣe ìyanu, ayé àbèrè ọlọ́run mi dà. Wọ́n lẹ́ni bá ń dẹ́sọ̀ fún ènìyàn, ṣé bí tọrù rẹ̀ là ń wò? Lónìí ni kò wá dá mi láì o, ọ̀lọ́mọdé pẹ́ ju bàbá rere. Mo mọ̀ wípé bẹ́ẹ̀ kú pẹ́ dalẹ́ kan, ayọ̀ ń bọ̀ lòwúrọ̀ bó ti wù kóró lè mú tó sàmà dúdú yóò máa wà o. láìpẹ́ rẹ láì jìnnà láì sí iyèméjì o nínú ọ̀sẹ̀ tí mo wà yìí Fatima Wari Anuba ee bàbá mi yóò ṣe ìyanu ọ̀nà tí yóò gbà lé mi o bàbá yóò ṣe ìyanu nínú ayé mi o Jésù yóò ṣe ìyanu bàbá mi yóò ṣe ìyanu. Adeleke ẹ máa rí àánú bàbá àbáyọ̀ṣe you sáré tó ti lẹ̀ látọ̀run gbogbo ènìyàn ló ń porúkọ rẹ̀ bàbá dáwọn náà rè o. gbogbo ẹ̀yin tí ẹ wà ní online ní alẹ́ òní ọ̀run máa dá yín láre. bàbá dáwọn náà rè o. oníṣẹ́ owó kó máa ríṣe oníṣòwò kó rere ọjà gbogbo oníṣẹ́ ìjọba pátápátá ò bàbá yóò gbé yín ga àkóyún ilé abitibitire ẹni tó ti bí kò mà níyàn fún sálábì kú dálábì yé bàbá mi kó ṣàgàdọ̀ lọ́mọ. jẹ́ kó ní robi inú jẹ́ kú sayọ̀ sálákì sàdá lọ́sàn-án gbogbo àwọn ìránṣẹ́ olúwa bàbá jẹ́ kí wọ́n ṣe òrèrè torí náà ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ooo. Lọ́lọ́mọ you are blessed in the most name sir. Ṣàánú mi o. Alábàárà gbígbà o. Ṣàánú mi o. Bàbá tẹ̀mí lẹ́sẹ̀ rere program ẹ pe àwọn èèyàn wọlé. má jẹ́ ra rìnnà nínú ayé o bàbá wa ṣàánú mi. má jẹ́ là kí sàkẹ́yẹ aṣọ mi bàbá bàbá wa ṣàánú mi. má jẹ́ mo sì kí n tó lọ láàyè. bàbá wa ṣàánú mi. má jẹ́ kó sì mọ̀ mí má má jẹ́ kí n kò sí lóga. bàbá wa ṣàánú mi. má jẹ́ fẹ̀yìntì sunkún ayọ̀ nílé ayé. bàbá wa ṣàánú mi. má jẹ́ dáyọ̀ kí n tó jẹ o bàbá. bàbá wa ṣàánú mi. má jẹ́ ká kọfẹ̀yìn tì sunkún ayọ̀ nílé ayé. bàbá wa ṣàánú mi. má jẹ́ dáyọ̀ fẹ̀yìn tì sunkún ọkọ rẹ̀ láyé. bàbá wa ṣàánú mi. bọ́lá sadé kọ́ fẹ́sì wá. ẹni ìtàn ẹ máa rí ànúgbà. mo gbọ́ tẹ́ ẹ rí Elizabeth, God bless you. Salome, Salome, Salome, mi, ṣàánú mi. Alábàárà kíkà o. Ṣàánú mi o. we return the glory back to God. to Almighty God. Anything, tí jẹ́ èmi ni. he that is láre ó sàn láti wà níwájú ọlọ́run. it is better to be in God's presence. jù láti wà níwájú ènìyàn lọ. than to be before human being. ó ṣeé ṣe kó wà níwájú ènìyàn. kéèyàn ó má rí nǹkan tí ó fi compensate. and you have nothing to compensate you. tàbí kéèyàn ó tún fi ìdààmú compensate ènìyàn. and you can use your pressure to compensate you. ṣùgbọ́n bíbélì wípé in the presence of God there is fullness of joy. níwájú olúwa kéèsì ayọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ lórí ohun gbogbo ó sàn kó o wá ojú Olúwa ju kí ó wá ojú ènìyàn lọ ojú ènìyàn lè le tàbí kó korò kó mọ̀ rọrùn ṣùgbọ́n ní ojú olúwa ire ń bẹ níbẹ̀ àwọn tó wá ojú olúwa àwọn lórí o bó o bá wá kọ̀ tó wojú olúwa bó o lo ti fẹ́ rí bó o bá kọ̀ tó ọ̀bá bẹ lọ́hùn àwọn èèyàn tó ń bẹ wọ́n kọ̀ wọ́n fẹ́ dán olóhùn ṣùgbọ́n bó o bá ti wá ojú olúwa ó ò lè bẹ èèyàn. You can no longer bẹ human being. Torí Ọlọ́run ni ó máa pàṣẹ fún èèyàn. Lord will command him out. Ẹni ó pàṣẹ fún. He that nílò kó bá lọ́rọ̀ papọ̀. Torí Olúwa ló pàṣẹ. Ẹnìkan sàmì. Somebody can say amen. Ayé rẹ̀ dìde lálẹ́. Somebody is lifted tonight, amen. Amasa In the name of Jesus. Ìdí tó fi ṣe pàtàkì. That's why it is important. Bó o jí aládùúrà nìyẹn. you to be prayerful. Bó o máa ṣe wà. How will I be? Tí mi ní bá bàbá mi sọ. And I will not talk to my daddy. Mary lórúkọ Jésù gba àlàáfíà gba àlàáfíà bó o ní màá ṣe wà tí mo pera mi lójúlówó ọmọ tí ìlú orí ọ̀fẹ́ láti bá bàbá mi fọ̀ kí là ń pè lọ́mọ gan bó o ní ọmọ ṣe tóbi tó bó o ní màá ṣe pera mi láyànfẹ́ ẹni tí a pè láyànfẹ́ tọkọ tí ọ̀bẹ ni tọ́yànfẹ́ sọ̀rọ̀ ẹ definitely ẹni ọ̀fẹ́ máa kájú kúrò lára rẹ̀ ọmọ pé bá ọba ti jìnnà sọ́lọ́.

ọmọ orí ọ̀fẹ́ lè mi. I'm a product of grace. èmi ò ṣe é dájú o. unstoppable. ọ̀gá mọ̀ sọ̀rọ̀ àṣẹ ìbá bá ti wọlé. of authority. ọ̀rọ̀ àṣẹ ni. It's a word of authority. ayé tó o bá ti lè sọ àṣẹ sí. In life you cannot. ayé yẹn ò lè mú nǹkan jáde. It cannot bring for something good. ọjọ́ iwájú tó o bá lè pàṣẹ fún. Future you cannot command. ọjọ́ yẹn lè mọ́ mú nǹkan kan wá. It cannot bring for something good. ọ̀tá tó o bá ti lè ṣépè fún. o ò lè borí ẹ̀. You cannot overcome me. mi ò lè bá jà ọ́ lólè. If things should still ire ó ṣeé ṣe kọ́ ọmọ làgbà lórí láìdé ó rí Jákọ́bù ní ó kó gbogbo ẹran lọ Lábánì dé ó fẹ́ ṣépè Olúwa ní ọ̀gbọ́dọ̀ ṣépè Ọlọ́run dá sọ̀rọ̀ mi wà rí ànúbà kí ló rí mú kú mẹ́. what did he take out. nígbà tí ò lè ṣe pé. why he couldn't cause it. bọ́ọ̀ bá ti lè fọ̀ tàrí. if you cannot cause your enemy. kò dé possible láti lọ. it is impossible to go. bọ́ọ̀ wá ń sunkún. you are not crying. ìwọ náà fi ọ̀tá gégùn. cause your enemy. wọ́n fi ọ gégùn wé lọ́dún. you were crossed as well as stagnating. fi wéré padà. cross them in return. fi wéré padà. cross them in return. bó bẹ́ẹ̀ ni ó lẹ́ni ọba ni a lọ nígbèkùn. yìí dà sọ́ọ́ ṣe go. yóò lọ nígbèkùn. ọmọ orí ọ̀fẹ́ lè mi. èmi ò ṣe é I am unstoppable. I live in grace. a bí mi sínú Adam mi sínú orí ọ̀fẹ́. Ẹ̀jẹ̀ mi di ẹ̀jẹ̀ orí ọ̀fẹ́. Ayé mi dayé orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ bò mí. Orí ọ̀fẹ́ pẹ̀gàn mi rẹ́. Orí ọ̀fẹ́ gbé tìjú mi mi. Orí ọ̀fẹ́ lànà fún mi. Orí ọ̀fẹ́ gbé ojú ayọ̀ mi jáde. Orí ọ̀fẹ́ yà mí lẹ́nu. Orí ọ̀fẹ́ yígbà mi padà. Orí ọ̀fẹ́ ràn mí lọ́wọ́. Ilẹ̀kùn àyànmọ́ tó ti. Orí ọ̀fẹ́ sí lálẹ́ lẹ́tà ayọ̀ mi tí ayé gbà lọ ọmọ orí ọ̀fẹ́ ni mí ẹ dá padà ọjọ́ ayọ̀ mi tí wọ́n gbé pamọ́ ọmọ orí ọ̀fẹ́ ni mí ẹ dá ojú ayọ̀ mi padà gbogbo ẹ̀yin jògójògó ẹ̀yin paránparán ẹ̀yin pàlápàlá ọmọ orí ọ̀fẹ́ ni mí mi ò ṣe é jẹ lógo mi ò ṣe é pa níran mi ò ṣe pa lálàá ẹ gbé ayé mi lẹ̀ ẹ gbé ayé mi ẹ̀yin ayọ́nilẹ́nu bẹ́ẹ̀ yọ ayé mi lẹ́nu ẹ̀yin aninilára bẹ́ẹ̀ dá ayé mi lọ èmi ò ṣe dájú ọmọ orí ọ̀fẹ́ ni mi mò ń gbẹ́nu orí ọ̀fẹ́ Jésù olùgbàlà bàbá orí ọ̀fẹ́ ni inú rẹ̀ ni mo wà mo ti gbé Jésù ẹ lè rí mi dájú torí Jésù ṣẹ́gun yín ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ yín ẹ ṣàṣeyọrí lórí Jésù ẹ lè ṣàṣeyọrí lórí ayé mi mọ́ ẹ̀yin ogun ìdílé tó dá àwọn akọni dúró nínú ìran wa ẹ̀ lè dé mi dúró orí ọ̀fin olúwa ń bẹ lórí mi lẹ́tà ayọ̀ mi tí agbára ìdílé dá dúró ẹ jọ̀wọ́ ẹ̀ báyìí orí ọ̀fẹ́ jésù ń bẹ lórí mi akọ́nípa tèmi pé ní ti sí ọwọ́ ọlọ́run kéèmì ó pàṣẹ gbogbo ènìyàn tó gbá ayé mi mọ́ tí ò jẹ́ rọ́nà lọ ẹ̀fà ayé mi rẹ̀ ọmọ orí ọ̀fẹ́ ni mi mi ò ṣe dádúró mo gbé orí ọ̀fẹ́ dání orí ọ̀fẹ́ bẹ lórí mi ìwà orí ọ̀fẹ́ bẹ lọ́la mi aṣọ orí ọ̀fẹ́ ọyọ bọ́ sí ọrùn mi ọ̀rọ̀ orí ọ̀fẹ́ ọyọ bọ́ sí ẹnu mi ohùn orí ọ̀fẹ́ ọyọ wọ ẹnu mi lọ ojú mi orí ọ̀fẹ́ ni ẹ̀yin ayọnilẹ́nu aninilára adánidúró tó dúró tayé mi ẹ ṣègbé ẹ ṣègbé orí ọ̀fẹ́ jẹ́ ń bẹ lórí mi orí ọ̀fẹ́ ọ̀fẹ́ jẹ́ ó yí ayé mi ká mò ń jẹ nínú orí ọ̀fẹ́ mò ń mu nínú orí ọ̀fẹ́ aṣọ mi aṣọ orí ọ̀fẹ́ mi ẹ̀ lérí mi mú ikú o lè rí mi pa àìsàn o lè ṣe mí orí ọ̀fẹ́ ń bẹ lórí mi orí ọ̀fẹ́ ń bẹ lórí mi nígbà tó o dé jìbìtì o lè dé gọ́sẹ̀nì torí orí ọ̀fẹ́ ń bẹ níbẹ̀ èmi náà ti dé gọ́sẹ̀nì gọ́sẹ̀nì ni mo wà gọ́sẹ̀nì ni mo gbé ibẹ̀ ni mo ti ń jẹ mo ń gbé nínú orí ọ̀fẹ́ mo ń jẹ nínú orí ọ̀fẹ́ mo ń rìn nínú orí ọ̀fẹ́ ẹ̀yin àìsàn ẹ̀ lè ṣe mí o ikú òjijì ẹ̀ lè pa mí gbogbo ìgbìmọ̀ tó kóra àwọn ẹjọ́ láti ṣe mí níbi orí ọ̀fẹ́ bẹ lórí mi ẹ lè ṣe mí níbi ìwọ àìsàn alálọ́bọ̀ jáde lára mo ní orí ọ̀fẹ́ tí Jésù Olúwa ń bẹ lórí mi ìwọ àìsàn adánidúró parẹ́ lára ẹ̀mí ìyàgẹ̀ orí ọ̀fẹ́ bẹ lórí mi mo gbé orí ọ̀fẹ́ dání jáde jáde ìwọ àfà orí ọ̀fẹ́ ń bẹ lórí mi lè rí mi dádúró o lè rí mi mú fàyè mi lẹ̀ fàyè mi lẹ̀ fàyè mi lẹ̀ fàyè mi lẹ̀ fàyè mi lẹ̀ fàyè mi lẹ̀ ìwé èpè àdágbé àdásọ ìwé èpè òfò ìwé èpè bákan náà ni ìwé èpè ìbànújẹ́ èmi ò ṣe é dádúró ọmọ orí ọ̀fẹ́ ni mo gbé orí ọ̀fẹ́ dádúró ẹ lè rí mi dádúró mo gbẹ́nu orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ Jésù ń bẹ lórí Jésù sanwó òdì lélẹ̀ kí n má bàa jẹ gbèsè lónìí ẹ fi mí lẹ̀ àìsàn jáde láyé mi jáde láyé mi jáde láyé mi ọwọ́ ìdádúró ọyẹ́gbẹ́ orí ọ̀fẹ́ ìbẹ̀ lórí mi ẹ̀yin ẹlẹ́gà ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹ̀yin ayọnilẹ́nu bẹ́ẹ̀ kóra yín jọ láti yọ mí lẹ́nu ẹ ṣègbédà ẹ ṣègbédà tani fi kú wá mi èmi ò lè kú orí ọ̀fẹ́ ń bẹ lórí mi àkọ́ nípa tèmi pé mi ò ní kú bí kò ṣe yíyẹ orí ọ̀fẹ́ Jésù ń lórí mi mi rìn mo gbé nínú orí ọ̀fẹ́ mo jẹ nínú orí ọ̀fẹ́ mo rìn nínú orí ọ̀fẹ́ mo gbé nínú Jésù agbára Olúwa yí mi ká yí mi ká yí mi ká iná olúwa yí mi ká iná olúwa yí mi ká iná olúwa yí mi ká iná ẹ̀mí mímọ́ yí mi ká iná ẹ̀mí mímọ́ yí mi ká orí ọ̀fẹ́ jésù ẹ bù ayé mi ẹ bò mí o orí ọ̀fẹ́ láti ọ̀run wá ẹ bò mí ẹ bò iṣẹ́ mi ẹ bò ilé mi ẹ bò ìrìn àjò mi ọmọ orí ọ̀fẹ́ mi mi ò ṣe é rí fún mi ò ṣe é dádúró iṣẹ́ mi ń gbénú orí ọ̀fẹ́ kò ṣe é dínà mọ́ ayé mi ìgbẹ́nu orí ọ̀fẹ́ kò ṣe é bànújẹ́ gbogbo ẹ̀yin adánidúró ẹ ṣègbé dànù ẹ̀yin adínilọ́wọ́ ẹ rún dànù orí ọ̀fẹ́ ń bẹ lórí mi orí ọ̀fẹ́ ń bẹ nínú ayé mi orí ọ̀fẹ́ ó tó fún ayé mi gbogbo ìpọ́njú àìní òṣì àìsàn ìbànújẹ́ òfo jáde jáde torí orí ọ̀fẹ́ ó bẹ lórí lórí mi ọ̀yá jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde mo gbé orí ọ̀fẹ́ wò mo gbé orí ọ̀fẹ́ wọ̀ ẹ̀jẹ̀ mi di ẹ̀jẹ̀ orí ọ̀fẹ́ ọmọ mi dọmọ orí ọ̀fẹ́ aya mi dayọ orí ọ̀fẹ́ iṣẹ́ mi di orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ń bẹ nílé mi ibi ò lè wọlé mi torí orí ọ̀fẹ́ yí mi ká orí ọ̀fẹ́ yí mi ká orí ọ̀fẹ́ yí mi ká orí ọ̀fẹ́ yí mi ká orí ọ̀fẹ́ la ọ̀nà orí ọ̀fẹ́ ṣe mí lógo orí ọ̀fẹ́ dá mi láre ibi ayé ti dá mi lẹ́bi orí ọ̀fẹ́ dé gbogbo ìdájú àná ẹ parẹ́ o torí orí ọ̀fẹ́ dé kò sí ìdálẹ́bi níbi tí orí ọ̀fẹ́ wà kò sí ìdálẹ́bi níbi tí olúwa wà orí ọ̀fẹ́ jésù ó dá mi láre ẹ̀yin adánilẹ́bi ẹ ṣíwọ́ ọ̀sẹ̀ ẹ̀yin tẹ́ ń lo májẹ̀mú láti dá mi dúró orí ọ̀fẹ́ jésù ó yí ayé mi ká orí ọ̀fẹ́ jésù ó dá mi láre ó dá mi láre gbogbo ibi ẹ̀mẹ́jọ mi wò láti yọ mi lẹ́nu ibi ẹ̀mẹ́jọ mi wò láti dá mi dúró ibi ẹ̀mẹ́jọ mi wò láti pa mi lẹ́kùn ibi ẹ̀mẹ́jọ mi orí ọ̀fẹ́ jẹ́ ó wọ ọbẹ̀ lọ ó dá mi láre yàrá àwọn àjẹ́ tí ti ń dá mi lẹ́jọ́ orí ọ̀fẹ́ jẹ́ ó wọ ọbẹ̀ lọ yàrá àwọn èmèrè tí ti ń dá mi lẹ́jọ́ orí ọ̀fẹ́ jẹ́ ó wọ ọbẹ̀ lọ yàrá àwọn ògbóni tí ti ń dá mi lẹ́jọ́ orí ọ̀fẹ́ jẹ́ ó wọ ọbẹ̀ lọ yàrá àwọn ògbóni tí ti ń dá mi lẹ́jọ́ orí ọ̀fẹ́ jẹ́ ó wọ ọbẹ̀ lọ lórí pẹpẹ wòlíì tí ti ń dá mi lẹ́jọ́ orí ọ̀fẹ́ jẹ́ ó wọ ọbẹ̀ lọ orí ọ̀fẹ́ Jésù ó yí mi ká orí ọ̀fẹ́ Jésù ó gbé mi ró orí ọ̀fẹ́ Jésù ó gbé mi wọ̀ orí ọ̀fẹ́ Jésù ó dá mi láre mò ń gbénu orí ọ̀fẹ́ mò ń jẹ nínú mò ń mu nínú orí ọ̀fẹ́ ó kọ́bà mi ayé mi gba orí ọ̀fẹ́ iṣẹ́ mi gba orí ọ̀fẹ́ ọmọ mi gba orí ọ̀fẹ́ aya mi gba orí ọ̀fẹ́ àdáwọ́lé mi gba orí ọ̀fẹ́ ìrìn àjò mi gba orí ọ̀fẹ́ gba orí ọ̀fẹ́ gba orí ọ̀fẹ́ gba orí ọ̀fẹ́ gba orí ọ̀fẹ́ gba orí ọ̀fẹ́ lórúkọ bàbá lórúkọ ọmọ àti ẹ̀mí mímọ́ mo gbẹ́nu orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ gbẹ́mi wọ̀. Ekeyeli mekebada yama. In the name of Jesus. Adali keru mekeba. In the name of Jesus. Adadari keya meseda. In the name of Jesus. Edudu geru gedaya. In the name of Jesus. Akeru egedu enye meseda. Adali kebaru masada. In the name of Jesus. Akaya masada. In the name of Jesus. Akope. Bẹ́ẹ̀ ti wílé tí èmi olúwa. Lèmi ó ṣe. Ọ̀gá. Bọ́ ọ bẹ́ sàmí. Orí ọ̀fẹ́ yí ọ̀gá. Èdè keya masada lè kápárù màkàbàdà lè keru mẹ kìbà bó o bá sàmì nítorí Jésù ibi ẹ ti dá ọ lẹ́jọ́ orí ọ̀fẹ́ dá ọ láre nítorí jésù kìí ṣe nítorí àwíjàre ṣùgbọ́n nítorí jésù orí ọ̀fẹ́ dá ọ lẹ́rẹ̀ enekeba dayani mekeba elimekeba daya mekeba ibi àjẹ́ ti dá ọ lẹ́jọ́ ibi oṣó ti dá ọ lẹ́jọ́ ibi èmèrè ti dá ọ lẹ́jọ́ ibi ògbóni ti dìde láti dá ọ lẹ́jọ́ mo lórí ọ̀fẹ́ olúwa bó o bá sàmí orí ọ̀fẹ́ dá ọ lẹ́rẹ̀ orí ọ̀fẹ́ dá ọ láre orí ọ̀fẹ́ dá ọ láre orí ọ̀fẹ́ dá ọ láre orí ọ̀fẹ́ dá ọ láre orí ọ̀fẹ́ dá ọ láre orí ọ̀fẹ́ dá ọ láre orí ọ̀fẹ́ sá ní gbẹ́kẹ̀lé mi Jésù kú fún aráyé ó kú fún mi pẹ̀lú ẹ rí i pé bí ọjọ́ mẹ́ta ni mo ti sọ nípa orí ọ̀fẹ́ iné mèké bàdáyà màsàdáyà orí ọ̀fẹ́ onífúnni ní ntẹ́ yóò qualify fún ní mèké varu màsàdáyà wọ́n ní òfin bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ a máa gbé òfin mi.

eki bẹ̀rù ẹ̀mí orí ọ̀fẹ́ a máa dá àyàn láre bí òfin bá bá dá àyàn lẹ́jọ́ ìwé róòmù orí kẹta ẹsẹ̀ twenty four ìmàkà àwọn ẹni tá a dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tó wà ní kristi tó hmm. a dá wọn láre lọ́fẹ̀ẹ́ wọn à sanwó wọn à bíráìbù torí orí ọ̀fẹ́ ń bẹ lórí wọn ẹ jẹ́ bóyá nìkan sàmì gbogbo bí ìdájọ́ náà dúró sí mo lórí ọ̀fẹ́ jésù bó o bá sàmì orí ọ̀fẹ́ tú ayé rẹ̀ tó o bá wo titus titus orí kẹta ẹsẹ̀ keje ó sọ nípa orí ọ̀fẹ́ a máa dá àyàn láre ibi ayé ti dá àyàn lẹ́bi ẹjẹ́ ìránṣẹ́ bọ́yẹ́ nìkan sàmì ibi ayé ti dá ọ lẹ́bi orí ọ̀fẹ́ àti àánú ó dá ọ láre níbẹ̀ èkè yémeke bàdá yàrá ìbàkàbà ká lè dá wa láre èkè yémeke bàdá yàrá orí ọ̀fẹ́ ló ń fún yàn ní tí èèyàn tọ́ sí. grace give people what they are qualified for. first peter chapter five verse ten yẹn àṣejáde oore tó kọ́ ní báyìí màmá ìbínú sàmì o ó rí pé mò ń tẹnu mọ́ orí ọ̀fẹ́ ẹ̀yin kan bẹ ẹ mọ rírì ẹ rí tí ń jí orí ọ̀fẹ́ lóṣù yìí lóṣù ìtó lọ orí ọ̀fẹ́ máa gbé yín síbi gíga tẹ́ ẹ̀ lé o àṣejáde èkèvédè yé mèsèdúà ibi. Ibi ayé ti ló kọ́ ní báyìí. Mo lo orí ọ̀fẹ́ Jésù. Tálẹ̀ ni ó sàmì. Orí ọ̀fẹ́ fi ó jọba níbẹ̀. Mo sọ ní àná. Gbogbo ìlú ló dájọ́ Jẹ́fta. Wọ́n lé jáde. Jáde níbí. Wọ́n sanwó orí ìyá rẹ̀. Wọ́n dẹ̀ lẹ́nu gbó. Ṣùgbọ́n ń gbòòrí ọ̀fẹ́ dé. Wọ́n wà lọ́nu gbó. Orí ọ̀fẹ́ a máa wá àyàn ní. Nínú ọ̀gbọ́n téèyàn wà. Àjẹ́ kẹrù ẹ̀ eke da yali bekeba elukeru eke yama sada mo sọ tẹ́lẹ̀ ibi ayé gbàgbé rẹ sí àánú àti orí ọ̀fẹ́ ó gbé ọ jáde níbẹ̀ àdá ya ma gàbàdá ya ni ma kà ma orí ọ̀fẹ́ a máa mú kéèyàn ó ṣe tó tayọ. grace will be able to do well. ìwé First Corinthians chapter fifteen verse nine nine and ten Paul wípé èmi onínúbínibíni ni mí mo ṣenú ni bíni èmi ni mo kéré jù ṣùgbọ́n èmi ni mo ṣiṣẹ́ tó tayọ wọ́n nítorí kíni ó ní nítorí orí ọ̀fẹ́ tí mo rí gbà àyà máa ṣàdálẹ̀ àkàmì bí mo rí bí mo ti rí orí ọ̀fẹ́ ọ̀fẹ́ la fi fún mi èmi ò jẹ́ mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ kì í ṣe mi bí kò sí orí ọ̀fẹ́ tó wà pẹ̀lú mi ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́ni ibi ogún ti yọ̀ǹda rẹ kọ́ ọmọ ìjìyà àánú àtòrí ọ̀fẹ́ èmi ò mẹ́ni ó sàmì o ó gbé ọ jáde lónìí ibi ogún yọ̀ǹda rẹ sí pé kó o máa fomi jẹ́rìí àánú àtòrí ọ̀fẹ́ rẹ wọ́n gbé ọ jáde ẹnìkan ní ilé ọkọ orí ọ̀fẹ́ àti àánú náà fi gbé ilé ọkọ bọ́ọ̀ bá láàánú lórí tí o torí ọ̀fẹ́ lórí ẹ̀ kọ́ jẹ́ǹtù ọkọ lè má dàgbà jùbọ̀ ọmọ hmm. tẹ́ ń pè lórí ọ̀fẹ́ torí ọ̀fẹ́ bá ń bẹ lórí ẹ. if the heaven grace upon your wọn lè fọwọ́ kàn ọ́. they will not touch you. àkáyà màkàbà dá yàlí mèkébà. oh yes. ìlú kébé dá yàlí màkàbà. oh yes. orí ọ̀fẹ́ a máa mẹ́yàn tayọ. grace made people to be outstanding. ìwé daniel orí kẹfà ẹsẹ̀ kẹjọ. daniel chapter six. tayọ láàrin àwọn ẹgbẹ́. he was outstanding. nítorí orí ọ̀fẹ́ ń bẹ lórí ẹ. because grace upon his nìkan sàmì. let somebody say amen. iṣẹ́ tó ń ṣe. your business of work. orí ọ̀fẹ́ tó máa mú kọ́ tayọ. grace will make it to be outstanding. ó wọnú iṣẹ́ rẹ lọ. relocate your business. ọjọ́ sàmì ẹ pín àwọn ènìyàn wọlé people. Ẹ sí our program. And share this program. Iṣẹ́ tó ń ṣe. Your business. Iṣẹ́ tó ń ṣe. Your work orí ọ̀fẹ́ àti àánú tó máa mú kó tayọ bó o bá sàmí lálẹ́ òní ó wọnú ayé rẹ wá mo wí nígbà kẹta iṣẹ́ rẹ èké yélikè fẹ́ẹ̀dà yamakaba orí ọ̀fẹ́ àti àánú tó máa mú kó tayọ ó wọnú ayé rẹ wá ẹlẹ́ẹ̀kẹfà orí ọ̀fẹ́ a máa fi ní sípò gíga Genesis forty one forty a gbé Jósẹ́fù sípò nítorí orí ọ̀fẹ́ tí ń bẹ lórí ẹ̀ a fi jẹ prime minister kò kàwé kò mọ nǹkan kan kò mọ nípa ètò ìṣúná ṣùgbọ́n gbé orí ọ̀fẹ́ dé ó tí ò kọ́lífà ìfún wọ́n gbé lébẹ̀ wọ́n gbé lórí àwọn èèyàn wọ́n gbé lórí ọmọ onílù ó pàṣẹ lórí ọmọ onílù torí orí ọ̀fẹ́ ń bẹ lórí ẹ̀ àṣẹjáde ibi gíga tí wọ́n pẹ̀lú òlérò mo bá olú olúwa sọ̀rọ̀ ekeye mèké bọ́ọ̀lù masada lónìí orí oh, ọ̀fẹ́ mú ọwọ́ bẹ̀ lọ. èdè elikeru mèké fada ya masada ibi gíga tó lérò orí ọ̀fẹ́ mú ọwọ́ bẹ̀ lọ. dúpẹ́ olúwa san ẹ̀rí ànúgbà bí orí ọ̀fẹ́ bá dé ẹni ayé ń bú lánàá adẹni ayé ń forí balẹ̀ fún láìdé orí ọ̀fẹ́ là ń sọ when we are talking about grace ó do anybody lọ kí ni ń the orí ọ̀fẹ́ ọlọ́run fúnra rẹ̀ ó ní jẹ́ orí ọ̀fẹ́ lábí orí ọ̀fẹ́ láàánú ti jáde orí ọ̀fẹ́ láàánú rí You láti ní májẹ̀mú God. I said that. Ede mekeba. Ayẹyẹ dada ní kí o. Elu mekeba. Orí ọ̀fẹ́. Tó máa sọ di ńlá. Ó wọnú ayé rẹ̀. Ó wọnú ayé rẹ̀. Ó wọnú ayé rẹ̀ ẹ jẹ́ ránṣẹ́ àwọn èèyàn kan bẹ mí bàbá mi ní ránṣẹ́ lẹ́tà ayọ̀ rẹ lẹ́tà ayọ̀ tí agbára rí o lè gbà tí ìdájọ́ ti dá ọ lẹ́bi tí ìwọ̀gùn ò lérò mọ́ mo máa bọ́ sí i orí orí ọ̀fẹ́ lẹ́tà ayọ̀ ìwọ̀gùn ò lérò mọ́ mo lè bọ́ sí i agbára rí o lè gbà gbogbo ọgbẹ́ tó o dá ọgbà jáde ṣùgbọ́n mo ránṣẹ́ nítorí orí ọ̀fẹ́ àti àánú bó o sàmì kó oṣù ìtò lọ ó yẹ gbalẹ́sẹ̀ yẹn àwọn tí mò ń bá sọ̀rọ̀ ń bẹ níbí mò ń bẹ níbí èdè yé kẹbàrú àmà àdáyàmà gẹrú gẹdà èdàdàlí kẹrú mẹkẹbà oh, ah. àyà àmà sàdàlíà èkéde yèlí mẹkẹbà ah. àyà àmà kẹbẹrú ẹkẹbà ah. lẹ́tà ayọ̀ rẹ tó ti bọ́ tó lérò kó lè bọ́ sí mi lẹ́tà ayọ̀ rẹ tó ti bọ́ tí mo ti lo gbogbo ọgbẹ́lẹ́ lórí ìgbẹ́ tí ò jáde nítorí orí orí ọ̀fẹ́ àti àánú lóṣù yìí ó yẹ gba lẹ́tà rẹ adali kerumekeba ege ya makabada ya elumekebada ya masada lẹ́tà ayọ̀ lẹ́tà ayọ̀ ìgbà kẹta rẹ o gbogbo ẹ̀yin ní lẹ́tà ayọ̀ yín á ẹ̀yin tẹ́ ń retí ọjọ́ ìgbéyàwó tògbé tọ́jú ayọ̀ yín á ẹ̀yin tẹ́ ń retí ọjọ́ ìṣerere tògbé tọ́jú ìṣerere bọ́ á àṣẹ jáde mo bẹ Jésù nítorí àánú àti orí ọ̀fẹ́ lórúkọ bàbá lórúkọ ọmọ àti ẹ̀mí mímọ́ ó yẹ gbọ́ lẹ́sà yẹn ó yẹ gbọ́ lẹ́sà yẹn ó yẹ gbọ́ lẹ́sà yẹn ó yẹ gbọ́ lẹ́sà yẹn ó yẹ gbọ́ lẹ́sà yẹn ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ gbà á ó yẹ yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà.

bá bá bá bá bá bá bá bá bá àṣẹ jáde sí ọ. Edeke Yamasa. In the name of Jesus. Àṣeyọrí. Your success. Táyé ni ò lè bọ́ sí. That is impossible. Nítorí àánú. Because of mercy. Àti orí ọ̀fẹ́. And grace. Bó o bá sàmì. Ó yẹ gba àṣeyọrí yẹn. Ederu eke da Amasana. Adada geru geda. Ẹyẹyẹ ni mekeba. Adada ni keru mekeba da Yamasana. Adaye keru ama. Ìrànlọ́wọ́ tí ayé láwọn ti rì mọ́lẹ̀. Nítorí àánú. Àtọ́rí ọ̀fẹ́. Ó ó yẹ gbà á ó yẹ gbà ògo tí ayé ti gbà lọ́lọ́run eke yè meke balùwà àdádàgẹrú meke bà nítorí àánú àtòrí ọ̀fẹ́ lórúkọ jésù ó yẹ gbà á akeye meke bà oh, ada yama sadalia akeru oh, meke bà da oh, yama sada ẹdúkẹrú emeke bà àdádàgẹrú meke bà ìrànlọ́wọ́ ah. táyé ní òlé tí ọ lọ́wọ́ òlẹ́ta ayọ̀ tí wọ́n ní ọ̀pọ̀ síbi àṣeyọrí rẹ ọjọ́ ayọ̀ ayọ̀ rẹ ọjọ́ ayọ̀ rẹ ọmọ rẹ táyé gbé pamọ́ tí wọ́n ti dá ọ lẹ́jọ́ nítorí àánú àtọ́rí ọ̀fẹ́ ó yá gbà lálẹ́ ó yẹ gbà lálẹ́ ó yẹ gbà lálẹ́ ó yẹ gbà lálẹ́ ó yẹ gbà lálẹ́ ó yẹ gbà lálẹ́ ó yẹ gbà lálẹ́.

adayekeru mekeba adali mekeba ru masada likapa ẹgẹya masada orí ọ̀fẹ́ gbé ọ dìde orí ọ̀fẹ́ gbé ọ dìde orí ọ̀fẹ́ gbé a fẹ́ gbàdúrà lórí agbára tó gbé ìran pamọ́ kó gbé ìran jù as touching powder eat this kí ẹni ọwọ́ ayé tìrẹtìrẹ ọmọ bàdá wáyé wá wòran. for a man of vision to be a speculator. gbogbo ẹnìkan béèrè béèrè kálọ̀ mi. ìnémeke fada ya masada. ó ní sí ọlọ́run máa fún yẹn lórí ọ̀fẹ́. jésù ọgbọ orí ọ̀fẹ́ lọ́wọ́ èèyàn. ó ṣeé ṣe kó orí ọ̀fẹ́ ó sọnù. tó orí ọ̀fẹ́ a máa bọ́ sọnù sá. náà masada kápá ya masada. ẹ̀yin tẹ́ ẹ bá ń bá mi bọ̀ láti bí oṣù mẹ́fà àbọ̀sù mẹ́jọ. mo sọ nípa àánú. I talk about mercy. Mo ní àánú. I say mercy. Ọlọ́run máa ń ṣàánú èèyàn. God do have mercy on people. Bẹ́ẹ̀ni ìyẹn bá mẹ̀jẹ̀ ní àánú. Ọlọ́run ó sọ àánú di mẹ́jẹ̀mú. God make covenant. Bá àánú bá di mẹ́jẹ̀mú. What is the terms of covenant? Ìyẹn ni pé àánú dúró sínú ẹbí rẹ̀. That means mercy is in our family. So I extend sórí ọmọ. It will be extended to his children. Bọ́ bá wá di mẹ́jẹ̀mú. When the terms of covenant. Ọlọ́run máa fún wọn ní certificate. God will give them certificate. Pé àánú ń bẹ nílé wọn. mercy in their house. One million years. For one million years. Ó ní àánú máa lò nílànà. will spend that generation. One million years. One million years wọ́n máa jẹ nínú àánú wọ́n máa òtórí wọ́n gba Certificate sàtífíkẹ́ẹ̀tì àánú ó máa lo one million yà torí ẹgbẹ̀rún ìran lolúwa ń ṣàánú fún ẹgbẹ̀rún ìran lolúwa ń ṣàánú fún ìran kan ó lọ hundred yẹ hundred times one thousand ọjọ́ one million iyì ọdún tí ìran kó fi lo àánú nìyẹn orí ọ̀fẹ́ nìyẹn ṣùgbọ́n bábá dìran kẹta bẹ́ẹ̀ ń bá sí wàwù orí ọ̀fẹ́ máa lost.

àánú ah, lọ nìyẹn bá àánú bá ti lọ orí ọ̀fẹ́ ti lọ tó bá wá jẹ́ pé wọ́n jìyà lórí ìran kẹsàn-án ìran kẹwàá tó wá gbàdúrà ọwọ́ wá ojú ọlọ́run ọwọ́ bí olúwa olúwa wá bójú wò padà ọwọ́ dáànú padà àní pé orúkọ wọn ní orúkọ ilé léegun mọ́ a máa pè wọ́n ní ilé láìdé torí orí rẹ̀ ni àánú ti tún bẹ̀rẹ̀ padà bóun bá tún mẹ̀ntẹ́ẹ̀nì àánú òun á tún di májẹ̀mú tó májẹ̀mú yẹn á tún máa ṣiṣẹ́ á gba sàtífíkẹ́ẹ̀tì fún one million fọmọ ọmọ bá tún bàjẹ́ orí ọ̀fẹ́ ò tó lọ ìyẹn ni pé sọ́ọ̀lù ló rà àánú gbà àánú ò tí ì di májẹ̀mú sọ́ọ̀lù wá fẹ́ sọ àánú di májẹ̀mú kò lè pọ́síbù torí kò tí ì mẹ̀ntẹ́ẹ̀nì tiẹ̀ gangan débi tí ó gba sàtífíkẹ́ẹ̀tì ẹni tí ó sì ní sàtífíkẹ́ẹ̀tì sàtífíkẹ́tì àánú ò lè jókòó tì ìdí nìyẹn ó fẹ́ fi ọmọ rẹ̀ Jonathan jọba olúwa ọ̀bá ọmọ rẹ̀ dámẹ́jẹ̀mú òun ni olúwa bá dámẹ́jẹ̀mú òun fẹ́ fọmọ ìjọba lágídí kò mọ̀ pé òun lòun kàn ráàánú gbà kò tí ì ẹ̀stẹ́ndì sórí ìran àṣẹjáde gbogbo bí tíran rẹ ti sọ àánú nù mo lórí ọ̀fẹ́ jẹ́ bó o bá sàmí olúwa dáàánú padà sáyé rẹ. Amen. Eli da yali maka. In the name of Jesus. Tó gbígbé bóyá àánú ti ń padà wá nìyẹn. That is how mercy is being restored. Sáàlù ọmọ polówó fóònù certificate. Ọwọ́ ń gbìyànjú. He was trying. Láti máa tó jà fọmọ. To fight for his children. Àyà máa kàbàrú àmà. Fùgbẹ́ngbà Dáfídì dé. Dáfídì òwúlẹ̀ jà fọmọ. Ó mẹ̀ntẹ́ẹ̀nì àánú lọ. Nígbà tó débì kan, àánú di mọ́jẹ̀mú mọ́lá. Nígbà ó di mọ́jẹ̀mú. Olú olúwa sọ fún pé àmì fẹ́ kankan nínú irú ọmọ rẹ tí ọmọ jọba àánú nìyẹn ó ti mọ jẹ̀mú nìyẹn ó ti gba sàtífíkẹ́ẹ̀tì tó òun ló ó gba sàtífíkẹ́ẹ̀tì ìdí nìyẹn tọmọ dáfídì fi ń jọba torí ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìran dáfídì sọ sàtífíkẹ́ẹ̀tì nù àṣẹjáde gbogbo bí ìran rẹ ti fò àánú nù mo lórí ọ̀fẹ́ Jésù ó dàánú padà sáyé Júdà. Judah. Ó sọ sàtífíkẹ́tì. Lord certificate. Olúwa sọ fún Judah. Lord said to Judah. Ọ̀pá aládé kò ní kú ònílé rẹ̀. Tó sàtífíkẹ́tì wọbẹ̀ lọ. Certificate went there. Ṣùgbọ́n lọ́jọ́ kan Judah ń jáde lọ. One day Judah was going. Ó rí ọmọ aláṣẹ́wó kan. You saw a prophet. Ọwọ́ àtọ́sí ọmọ ọgá And asked the price you are. Nínú ìwé Genesis. In the book of Genesis. Èké bàjẹ́ mèkè bàtà Jesus adali kaba ó bá ọmọ aláṣẹ́wó sùn ó bi léèrè pé èló lowó rẹ ọmọ aláṣẹ́wó ní ọ̀pá owó rẹ ni mo fẹ́ Júdà gbádùn obìnrin ó gbàgbé pé akọ pé ọ̀pá aládé ò gbọdọ̀ kú o nínú ilé Júdà ó fún aláṣẹ́wó lọ́pàá nígbà òdìjọ́ kejì ó fẹ́ gba ọ̀pá padà aláṣẹ́wó nínú bí àánú ti sọnù nìyẹn nílé Júdà ilé Júdà ìran mẹ́wàá kọjá wọ́n fi ìpọ́njú rìnrìn àjò kó tó dórí Dáfídì tó o bá ti ka Matthew orí kìíní ó rí pé ìran mẹ́wàá lọ kọjá látòrí Júdà nígbà òdórí Dáfídì Dáfídì képe Ọlọ́run one thousand years sí kọjá ìran Júdà wọn dọba ṣùgbọ́n Dáfídì pe Ọlọ́run àánú padà sí náà èmi ò mọ bí ìran rẹ ti fọ àánú nù mo lórí ọ̀fẹ́ Jésù bó o bá sàmì àánú bàlí ayé rẹ képa máa sádàlí kan baruma sada elukeru egege daya masada ẹdúgẹrúgẹ daya oh masada èmi ò mọ bí ìran rẹ ti tọ́nu nítorí jésù àti nítorí orí ọ̀fẹ́ rẹ bó o bá sàmì àánú padà sí ayé rẹ adalí èké bá daya masada oh, ní kaba so bí orí ọ̀fẹ́ ti rí nìyẹn èyàn lè sọnù. somebody can lose. jẹ́ kí n ṣàlàyé. let me explain to you. ìran rírí yàtọ̀ sí ohun olúwa. vision different from God's voice. E-, èyàn lè máa hùwà burúkú. somebody can be having bad character. kó máa ṣàgbèrè. he will fabricate. kó máa ṣe jìbìtì. be duping people. kó sì máa ríran. and still be seeing visions. so ọ yàtọ̀ sí ohun olúwa. it is quite different to the voice of God. so television ni ìran. TV television. so wọ́n a máa change channel. they can change na to the channel. ẹni tó ń ríran tó rí television. èsì yà. ó ṣeé ṣe ká ni ó ríran sí kọ́ ọmọ wàá mọ̀ kí ni ọmọ wàá mọ̀ sí. torí tẹ́ ń bá change channel ṣé bá bá ń wo Africa Magic àbí kí ló máa ń wo ọkùnrin ajé nílé ẹ ó tún pé kó mẹ padà ó wo bòmí bẹẹbí fẹsẹ ni wọn ti ń wo ó tún wo bòmí ó tún sí ibòmí ó tún yẹ bòmí wò uh-huh. ìran nìyẹn ìran máa yí ṣùgbọ́n ohùn olúwa kì í yẹ̀. Hmm. àwọn tí ń gbóhùn olúwa wọn á ní mo gbọ́ ohùn olúwa ó wí báyìí ẹni tí ń gbóhùn olúwa ó lè so orí ọ̀fẹ́ nù bọ́ bá tọwọ́ bẹ̀ orí ọ̀fẹ́ bó bá ń gbóhùn ohùn olúwa kì í yẹ̀ ìran a máa yí ẹ̀rí ẹlòmíì tí wọ́n láàárín ọ odi gọ́vnọ̀ wọ́n ríran lóòótọ́ ìran yí ni ṣùgbọ́n bó bá jẹ́ ohùn tó bá ní mo gbọ́ ohùn olúwa ó wí báyìí ohùn olúwa kì í yẹ ìyàtọ̀ tó wà láàrin ìran rírí àtohùn olúwa nìyẹn kò béèyàn bá wá ń gbóhùn olúwa ohun tó gbọ́ yẹn máa ṣẹ kò sí tó lè dá dúró ṣùgbọ́n bó bá ń kọ́ ọ́rù olúwa olúwa ò ní bá sọ̀rọ̀ mọ́ kò ní gbóhùn mọ́ bí ọ̀bá ti gbóhùn mọ́ á dàbí òkú orí ọ̀fẹ́ ìgbóhùn ó ti kú lára rẹ̀ nu kò lè gbọ́ nǹkan kan mọ́ bàbá jẹ́ ti ríran àìmọye ìran àjẹgàn ń ríran èmèrè ń ríran oṣó ń ríran láìdé ìwọ́gà máa ríran gbà mí kò sẹ́ni tí ò lè rí ìwọ́gà lè ríran sí mi you see me I see you tó ṣùgbọ́n ìgbóhùn là ń sọ ní wòlíì. Must. Ah! Àṣẹjáde. Níbo ló ti sọ orí ọ̀fẹ́ nù? Adáyé Kẹ́dàlí Màkàbà. Mo bá Jésù sọ̀rọ̀. Ó dá orí ọ̀fẹ́ padà sáyé rẹ̀. Mẹ́kẹ̀dálí Kápáyà Màsádàyà. Níbo ló ti sọ nù? Níbo ló ti sọ nù? Níbo ló ti sọ nù? Mo bẹ Jésù. Ó dá orí ọ̀fẹ́ padà. Ìran ni solution. Vision is not the solution. Ìgbóhùn ó ní solution nínú. You hearing voice has solution. Àṣẹ ó ní solution nínú. Absolution. Mm o tẹ mẹ́rin tí ọ̀dà tí ọ̀tọ̀ bá lè gbàgbà gbogbo tẹ́rì lọ dànù fún ẹ torí aládùá kì í ṣe bí àníyàn gbogbo ohun ohun tó ohùn olúwa fagi kédàríyà tó bí orí ọ̀bẹ ẹni tó ń gbóhùn olúwa létíketì bọ́ bẹ́ẹ̀ so orí ọ̀fẹ́ nù nǹkan bàjẹ́ nìyẹn orí ọ̀fẹ́ gbóhùn òní sí mọ́ bó orí ọ̀fẹ́ gbóhùn bá tó bá jẹ́ ìrìn nírí wọn ò ní tó bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ àmọ́ ṣe o torí ohùn ní ń gbọ́ tẹ́lẹ̀ ohùn kì í ṣẹgbẹ́ ìran tẹlifíṣàn ìran channel change ṣùgbọ́n ohùn kò lè yí padà ohun olúwa ń bẹ lórí omi púpọ̀ ó ń bẹ lórí omi púpọ̀ ó mú agbo àgbọ̀nrín bí ó fagi kédàrí yá tó ohun èyí yàtọ̀ tó bá ní mo gbóhùn wọn lè yí o torí ohun ni orí ọ̀fẹ́ sì ní mú yẹn gbóhùn ẹgbẹ́ ẹgbẹ̀rún wò ní ìtọ́láyé péréte lọ́gbóhùn torí ohun lágbára ohun kan náà lolúwa sọ lọ bá Fáráò jáwé èèyàn mi ọ ohun tí Mósè gbọ́ níbi ìjù Sínà In the ó tó gbọ́ níbi pápá tí ń jó ó náà ló gbé dọ́dọ̀ farao ọ̀rọ̀ yẹn náà ló ń rìpíìtì ó ti gbọ́ lẹ́ẹ̀kan ètò gbọ́ lẹ́ẹ̀kan náà ní tẹnu mọ́ kò sí ìkankan tó tún gbọ́ mọ́ dáwọn èèyàn mi ọ̀nà mo gbọ́ nínú gbọ́ nínú agíjì ó ní dáwọn èèyàn mi ọ̀nà ẹ̀ẹ̀kan tó ti gbọ́ náà àṣẹjáde sí ọ édè yèmékèvà gbogbo bí o ti sọ orí ọ̀fẹ́ nù àyàmẹkẹfẹ dèrúà àdáyàmẹkẹfàrúmọsádà àánú dá ire padà sáyé rẹ èlì èkẹfàrúmọsádà àánú dá ire padà sáyé rẹ àánú dá ire padà sáyé rẹ àánú dá ire padà àánú dá ire padà àánú dá ire padà àánú dá ire padà àánú dá ire padà àánú dá ire padà ọjọ́ ti lọ láìdé àmọ́ tí máa ṣaago lálẹ́ tààrọ̀ àmọ́ lọ́dí ẹ̀tàlẹ́ àmọ́ sáré bóyá ẹ̀ máa di ọwọ́ ètí ọ̀gá mú ẹ máa fi kúkúrú lẹ̀ màkì ìbàdúrà ya màkàbà oh, sórí orí ọ̀fẹ́ ò gbọ́dọ̀ kú lórí ènìyàn bó orí ọ̀fẹ́ bá ti kú ò ìwásáyé èèyàn ọ̀dà máa ń kẹfà yé màsálìyà kàpà èmèké bárò èmèké bà kí ló nílò ṣùgbọ́n tí ayé ká orí ọ̀fẹ́ rẹ̀ kú ọ̀lára bó o bá sàmì olúwa dá orí ọ̀fẹ́ rẹ̀ padà adalí kèrú mèké bàdà ya màsádàlíà oh, so agbára ti bẹ nínú orí ọ̀fẹ́ nìyẹn ó pọ́sibù kéèyàn tọ́ bẹ̀sẹ̀ fún orí ọ̀fẹ́ lọ lára yìí ó pọ́sibù èbúrẹ́ yìí èèyàn bá orí ọ̀fẹ́ bá lọ èèyàn ó jìyà pé orí ọ̀fẹ́ lọ dáfídì jìyà pé orí ọ̀fẹ́ lọ nígbà tó bọ́ obìnrin olóbìnrin fún ó rí pé tó fi kú ọ̀njagun lọ ṣùgbọ́n kò dín mọ́jẹ̀mú orí ọ̀padà ṣùgbọ́n òun jagun tó fi dọjọ́ kúrò ó sá níwájú ọ̀tá ọmọ rẹ̀ bá gbogbo àwọn ìyàwó ẹ̀sùn lójú ayé rẹ̀ rẹ̀ ọmọ rẹ̀ di ọ̀tá rẹ̀ torí orí ọ̀fẹ́ sọnù lára rẹ̀ bó orí ọ̀fẹ́ bá sọnù ìlàkàkà ló kù tí ó kù bẹ́ẹ̀ lọ́pọ̀ ọkùnrin ní ìtorí ọ̀fẹ́ nù ẹlòmíín fẹ́yàwó tó dáa wọ́n jọ gbàdúrà ní táyé wọn fi dìde nígbà ayé wọn ti dé tán emeke abájọ wọ́n ní longer day sọ́tà nàìjíríà wà agonu eh, so now nígbà tí wọ́n jọ gbàdúrà láyé wọ́n dìde tán ọkùnrin ìyọwọ́ ọbọ̀ ta padà ó níyàwó yẹn ò máa ṣe mọ́ orí ọ̀fẹ́ wá kú olórí ẹ̀ nítorí pé òun àtìyàwó nẹ́jọ bẹ̀bẹ̀ fún orí ọ̀fẹ́ ó nìkan wá fẹ́ máa dá orí ọ̀fẹ́ lò kò lè pọ́sibú bí ẹnu méjì bá béèrè fún kan ohun tí ẹnu méjì fi béèrè bàbá ti kú ò bàbá kẹnu kan kò lè pọ́sibú ó lè fi rí ọkùnrin mi tí ó bá jẹ pé kọ ìyàwó rẹ̀ á ní sẹ́ bọ́ lọ́wọ́ á lọ́mọ ìyá ọmọ tó lé ní ó ní ṣe òun kò sí o orí ọ̀fẹ́ ni ọ̀fọ́ mọ́ àṣẹjáde orí ọ̀fẹ́ tó sọnù ó padà sínú ayé láàrin ó mọ tó tún burú jù olúwo orí ọ̀fẹ́ tó parí àṣẹ àti ọgbọ́n ọkùnrin mi sára obìnrin a máa sọ fọ́kọ rẹ̀ ibi ẹ fẹ́ lọ o ẹ má lọ o a lè gbẹnu ẹ sọ ìrẹ ọmọ ẹdá sọ̀rọ̀ nù lé kí lọ mọ̀ kí lè tó lè ṣe torí tó ní ọmọ dà wọlé o kò ní padà yọrí síbi ọ̀dà torí orí ọ̀fẹ́ parí ọ̀rùn sẹ́nu ìyàwó ẹ̀ ìyàwó rí ọ̀dà bí kí ló àìtọ́fẹ́ẹ̀lì onímọ̀ràn abàmì a máa fún onímọ̀ràn ṣùgbọ́n torí ogun ilé ọkùnrin yìí ọ̀sẹ́ a ní kò lè wọ́ọ̀kì ìwọ́kọ́ lọ́mọ kọ̀ntró mi torí àgbèrè tẹ ní ọmọ sí. ebi wọ lọ́mọ dáná bí wọ́n bá tiẹ̀ jẹ́. ọmọ pé ìtì ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ. ògo dá ajogun lọ. gbogbo ayé ní kí ológo. gbogbo èèyàn ní tutọ́ sọ́lọ́go la. ẹni tẹ́ ti ń pọ́n lẹ́tẹ̀lẹ̀. wọ́n wá dẹni ayé ń pòsè sí. nítorí ìkànsẹ̀jú márùn-ún. ẹ̀ àṣẹjáde níbo ló ti sórí ọ̀fẹ́ lọ. àkẹ́yẹ mẹ́sẹ̀dá. Oh, mo bá Jésù sọ̀rọ̀. olúwa dá orí ọ̀fẹ́ padà. Amen èlí mẹkẹbárù masadalia níbo ló ti sórí ọ̀fẹ́ nù bó ló ti sórí ọ̀fẹ́ nù bó ló ti sórí ọ̀fẹ́ nù mo bẹ jẹ́ èkéyé mẹkẹbárù olúwa dá padà sí ọ la èdí èkéyé masadali kaba níbo ló ti sórí ọ̀fẹ́ bólúwa ti pín ẹlòmíì nìyẹn ẹlòmíì orí ọ̀fẹ́ parí ìrìn àjò ìmọ̀ràn rẹ̀ fẹ́nu àwọn ọmọ tó bí dáàdì mi ẹ̀sìn rẹ̀ báyìí alẹ́ ìgbẹ́nu yín sọ níjò lẹ́ dáyé bẹ́ẹ̀ máa pàṣẹ ọ parí tẹlòmíì sára ọkọ ṣùgbọ́n kọ̀ mọ́ bí orí ọ̀fẹ́ parí ẹ̀ sí ah. àwa ni ẹ jẹ́ ń dárin Mm. nípa gbídárìn rẹ̀ inú gbé ní ọjà sí torí kò lè dárìn ibi orí ọ̀fẹ́ parí ìrìn àjò sí ni àṣẹ ìrànlọ́wọ́ ti wá tó bí orí ọ̀fẹ́ bá parí ẹbí kan bá ọba lọ mọ̀nà ju orí ọ̀fẹ́ lọ mm. ọ̀gá inú gbé lọ ọjà sí ah. toró mọ̀nà ibi orí ọ̀fẹ́ bá parí ẹ̀ sí wọn ìkú èrè ẹ̀ níbẹ̀ náà lọ́ọ́ gbà nìyàjò wọ́n yìí kugi látòrí o àti sàlẹ̀ ni o kéèsè ṣé dávidi ọmọ ọlọ́ni kí ló dé tó rí ọ̀fẹ́ parí ìmọ̀ràn sẹ́nu àìtófẹ́lì àkẹ́yẹ mẹ́sẹ̀dá oh, àyà máa sádàlì kàpá oh, mo bẹ jésù tì ọ́ níbi ó ti sórí ọ̀fẹ́ lò tó fi wá ń jago àánú dá sí ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ àìpọ̀rọ̀ yìí bí àwọn èèyàn nú lálẹ́ yìí ah, édèlì képa yàmà sádàlì à àkẹrúgẹdẹ yàmà sádàlì kàbà èlíkédé yèlímẹkẹbà gbogbo bí o ti sórí ọ̀fẹ́ náà lálẹ́ òní ni olúwa fàánú dá padà olúwa fàánú dá padà olúwa fàánú dá padà olúwa fàánú dá padà olúwa fàánú dá padà olúwa fàánú dá padà olúwa fàánú dá padà olúwa fàánú dá padà ọmọkùnrin kan tẹ̀lé mi gorí òkè ọlọ́kọ́lé náà ni mo wá ń gbàdúrà olúwa ní orí ọ̀fẹ́ ẹ̀jẹ̀ èèyàn ń bẹ lára ìyàwó rẹ̀ ọ̀gá ìyàwó ẹ̀ gọ́ ó ní ń bẹ bọ́dọ̀ pé òsì ni àdìbò lọ́wọ́ ó ní ń bẹ lọ́sọ̀gbọ̀ mo gbọ́ pé orí ọ̀fẹ́ ẹ̀jẹ̀ èèyàn rẹ ara ìyàwó ẹ̀ ló wà hmm. kí ló tí wọ́n ń gbé bàtà ọ̀là àti ìjàtúkà ó ní ìdè very ó lọ ní ìgbéraga ó lọ bàjẹ́ ó ní mo bínú ó ní mo fẹ́ dàrin ni mo ní ọ̀gá ṣé bí ọwọ́ bá mi fún for solution ni ó ní ọwọ́ bọ́lọ̀ mi lọ bá yàwó ẹ láàárọ̀ la lọ́sọ̀gbọ́ kọ́ lọ sẹ́tù pẹ̀lú ẹ ó ní no oh I rebuke it in Jesus name <laughs> ah, àṣẹ jáde sí ọ ibi o ti fagídí sórí ọ̀fẹ́ náà mo bẹ àánú àánú dá ire padà sí ọ̀la mo ní orí búùkù ẹ̀ mo ní tún èbó rẹ̀ sọ ó tún sọ mo ní ó sọ lẹ́ẹ̀kẹta kó tó sọ lẹ́ẹ̀kẹta mo sún mọ́ mo ní ìjọ sí chọ́ọ̀chì ń bo ah, mo fún ní ìfọ̀tí lẹ́nu ah, pásítọ̀ tó súnmọ́ mi sọ pé dáàdì kí ló dé àwọn òrí kẹ́ ẹ bínú rí mo ní kọ́ mọ̀ dá mi lóhùn mọ́tò mélòó ló gùn ó ní fifteen cars ilé mélòó ló ní nìbàdàn ó ní mẹ́jọ ilẹ̀ mélòó ló ní ó ló tó fifteen mọ́tò mélòó ló ní báyìí ó ló wò ní kankan mọ́ ilé mélòó ló ní ó ní ó ti gbogbo ẹ̀ ti lọ ilẹ̀ ńkọ́ ó ló ti lọ property wo ló ní báyìí ó ní gbèsè ọwọ́ ní ìwọ ẹni tí ń bẹ náà tiẹ̀ kì í bẹ̀yàn mo ní orí ọ̀fẹ́ ló ń parí nǹkan síbi kan mo ní kọ́ lọ báyàn ìwọ ni wo lè lọ you are very stupid. orí ẹ̀ pé rárá. ó ló fẹ́ gbàdúrà mo ní ìwọ mo kọ tàdúrà jẹ mo ní ti bẹ̀rẹ̀ àdúrà níbo láàrin àdúrà mo lò wọ́n ló di àdúrà mọ́ kí ló mọ̀ pẹ̀lú àdúrà kí ló lè ṣe pẹ̀lú àdúrà kí ló mọ̀ èmi sọ ọ̀nà àbáyọ ìwọ ń yarí àṣẹjáde ibi ó ti sọ orí ọ̀fẹ́ nù àánú dá padà lónìí kéèyàn ọ̀tẹ̀lẹ̀ èèyàn káyé rí ọmọdé ẹ̀mẹ̀ pé bànújẹ́ ni mo ní ìwọ ló lè bẹ̀bẹ̀ lọ bẹ̀bẹ̀ ó ní mo bọ̀ wá bẹ lónìí ẹni tí ń bẹ lónìí ẹ bẹ́yìn mo lọ́dà a fẹ́ yípo orí òkè fún wákàtí mẹ́ta a fẹ́ yípo a yípo eléyìí tààtì a yí eléyìí tààtì bá a ṣe yí ẹlẹ́ẹ̀kẹta lọ́ba ní ah, ah. ẹ̀yìn ro mi jẹ́ lọ́jọ́ kò lè para mi ó padà lẹ́yìn wa mo wá yí tán mo lẹ́yìn tẹ̀ ń gbèjà rẹ̀ lóhùn ẹ̀ mọ̀ eléyìí tó lè gbàdúrà ni mo yípo wákàtí mẹ́ta ó yí thirty minutes ó sì yarí ó níná nù ó lásẹ̀ lẹ́nu ó lẹ́mí àdúrà wọ́n dẹ̀ sọ ọ́ da oró á dẹ̀ tún sọ pé kó bẹ̀bẹ̀ ó ah. tún lè gun orí ọmọ pápẹ́ tó bá tán fún ní fagídí gbé àjọ pé wo lè sanwó gbèsè tó ṣe àjọ sanwó ilé ìwé àwọn ọmọ ni ó fojúṣe rẹ̀ lẹ̀ nítorí pọ̀ kápẹ́bù mọ́ni gbogbo bí agbára ọkùnrin ti sọnù lára kọ́ ó fi kápẹ́bù mọ́ àkéyà máa kaba èlúkédé yèmèkè balùwà àánú dẹ́ padà sí ọ lára ọjọ́ ti lọ àánú dá padà sí ọlọ́run àánú dá padà sí ọlọ́run àánú dá padà sí ọlọ́run torí ọlọ́run èèmà ká bàbà ọlọ́run ò lè bẹ̀bẹ̀. he said he cannot beggar ó lóun ò lè bẹ̀bẹ̀ títí di ti gbèsè ti lé kó n bàdàn báyìí ó ti tó padà sóko sẹ́yìn ah. ó ti lọ sí sí oko torí ò lè bẹ̀bẹ̀ mo lè bí arọ èwo lọ́kàn mi èmi ìdọ̀bálẹ̀ ẹ̀rú èmi lọ́rùn bàjẹ́ yìí ti sáré dọ̀bálẹ̀ ẹ̀jẹ̀ dárí jìnnì pátápátá rẹ̀ kí n dọ̀bálẹ̀ wákàtí mẹ́ta láyà burú tó bá mi ebi lẹ̀ náà ni ebi mo bí má sùn lọ sórí ìdọ̀bálẹ̀ hmm. wọn ò lè bú mi pé mo tún lọ ah. wọn ò jí mi padà nípa ẹ̀mọ̀ ti fún ẹ̀ mọ̀ ń bẹ̀bẹ̀ ni màá lóorun lọ́wọ́ ayé kò fẹ́ very simple. ó rọrùn. ibi kò ọ̀rá yé gbé ni. that's how you live well. àṣẹjáde. authority proceed. ire padà sí ayé rẹ. authority restore your life amen. gbogbo ilé ti ń dàrú. every matrimonial home that is found. mo pin olúwa padà. I beg the Lord. nítorí orí ọ̀fin olúwa. because of grace of the Lord. ilé rẹ gba àlàáfíà. your matrimonial receive peace amen. Gbogbo ilé tí ń gbóná. Every home that is on. Mo pe Olúwa. I call upon the Lord. Nítorí orí ọ̀fẹ́. Ilé rẹ̀ gba àlàáfíà. Your home receive peace, amen. Gbogbo iṣẹ́ tí ń dà. Nítorí Olúwa. Iṣẹ́ rẹ̀ gba àlàáfíà. How can you call yourself a Christian? Wàá ṣe pé ààrẹ ní Christian. Àjọ ń ṣèpàdé báyìí. We have a problem like this. Ọkọ mi ò kọ̀yìn sí ìyàwó ẹ̀ nulẹ̀. Some husband and wife. A máa yan ìyàwó ẹ̀ lódì. They will keep marriage with their wife. A ní ah ìsọjọ́ rẹ̀ fẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. Ọlọ́run náà started. Ó sì ń retí Ọlọ́run. And you expect God. Ọ mọ̀ pé o ti níjà lé yìí ò lè wọlé wá. Goodness cannot locate you. O mọ̀ pé àdúrà lé wọ̀ ni. Don't you pray for about population. Ìwọ ò ń yan ọkọ ẹ lódì. O lè ṣe kọ́ ọmọjà. Ìwọ sì ló ń gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ọ mọ̀ pé bọ́ọ̀ bá ṣètù pẹ̀lú ọkọ rẹ̀. Bí ìgbà tó ń wéṣì àdúrà ni. Àwọn ìgbésẹ̀ kéékèèké tó fi ń takò àdúrà yẹn ó dìyàn nú ọlọ́run gbàdúrà ọmọ pé inú ẹ gbọ́dọ̀ free with anybody ọmọ sírí tọrọ má dùn àná ìmẹ́sẹ̀ dàlí kàpá ohun rere tó fi bínú sọnù àánú àtòrí ọ̀fẹ́ ọ̀dà padà sáyé rẹ̀ ìran rere rẹ̀ tí ọ̀tá gbà lọ ó yá gba ìran rẹ̀ padà ó yá gba ìran rẹ ó yá gba ìran rẹ ó yá gba ìran rẹ ó yá gba ìran rẹ ó yá gba ìran rẹ ó yá gba ìran rẹ ó yá gbà á bẹ́ẹ̀ ni kó rí kò yí padà ògo fórúkọ Olúwa gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò fún program yìí ọ̀nà òní dímọ̀ yìí o ẹ̀ ní sáláì mi ojú òní tì yín ẹ̀ mọ rí àánú gbà ọ̀nà yín òní dí ẹ̀ ríran lọ́wọ́ gbà ẹ̀ tayọ ẹ̀ tayọ ẹ̀ tayọ ẹ̀ serere ayé yín dìde bẹ́ẹ̀ ni yóò rí má gbàgbé Jésù lolúwa ọ̀dọ̀ rẹ̀ ni àṣeyọrí wà ọ̀dọ̀ rẹ̀ ni ìrànlọ́wọ́ wà má fẹnu gb gbóbì mọ́. stop mm. eating padà síwájú ọlọ́run. go back to God. gbogbo tó ní ọ̀sẹ̀lẹ̀ ní ti ṣẹlẹ̀ darí. orí gbogbo eléyìí láìdé òdìbò ṣe ń bo imú kí látàárọ̀. Mm. mo ní láìdé bomú ayé ń rùn the world is smiling. gbogbo ayé ń rùn báyìí kálukú ní nǹkan bò tó ọlọ́kàn ra gbẹgbẹ jẹ pé àlùjọ ní ìwọ soso sáyé wò tó ìdí gbogbo ẹ̀ ń rùn báyìí nìyẹn tó gbogbo èèyàn ní bomú mo wá ní bí jésù bá wá dé lónìí kí ni ó bà lọ́wọ́ èmi àti ẹ̀ padà síwájú ọlọ́run bí gbogbo ayé rẹ̀ sí bóyá alágàbàgebè ní onírọ́ ní ọ èké ní ọ olè ní ọ àgbèrè ní fi gbogbo ẹ̀ lẹ̀ padà síwájú ọlọ́run ayé rẹ̀ ó sì dáa ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tí ọ̀run lò pé nọ́mbà yìí zero zero five zero two seven five seven seven nine o oh eight o fifty twenty seven fifty seven seventy nine o oh eight o fifty twenty seven fifty seven seventy nine o oh eight o fifty twenty seven fifty seven seventy nine yóò dára fún yín o ẹ rí ànúgbà I love you you are blessed in Jesus name a pàdé nínú ìsọjí orí afẹ́fẹ́ láago méje àbọ̀dé àrọ̀là ó lè pè mọ́ ní alẹ́ tó ní ju ààrẹ ti gbà ó ní ẹ̀rí bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wá you are blessed in Jesus name bye for now á pàdé lọ́la.